الحمد لله الذي أرسل الخلق إلى أكمل السادات وفتح لهم من خزائن رحمته وجوده كل باب أنار مصائر المؤمنين فأدركوا الحقائق وطلبوا الثواب وأعمى بصائر المعرضين عن طاعته فصار بينهم وبين نوره حجاب هدى أولئك بفضله ورحمته وأضل الآخرين بعدله وحكمته إن في ذلك لذكرى لأولي الألباب وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وحده لا شريك له الملك العزيز الوهاب وأشهد أن محمدا عبده ورسوله المبعوث بأجل العبادات وأكمل الآداب صلى الله عليه وعلى آله وعلى جميع الآل والأصحاب وعلى التابعين لهم بإحسان إلى يوم المآب وسلم تسليما كثيرا فيا عباد الله اعلموا أن للصوم آدابا كثيرة لا يتم إلا بها ولا يكمل إلا بالقيام بها وهي على قسمين آداب واجبة لا بد للصائم من مراعاتها والمحافظة عليها وآداب مستحبة ينبغي أن يراعيها ويحافظ عليها ومن الآداب الموجبة الواجبة أن يقوم الصائم بما أوجب الله عليه من العبادات القولية والفعلية ومن أهمها الصلاة المفروضة التي هي آكد أركان الإسلام بعد الشهادتين فتجب مراعاتها بالمحافظة عليها والقيام بأركانها وواجباتها وشروطها فيؤديها في وقتها مع الجماعة في المساجد فإن ذلك من التقوى التي من أجلها شرع الصيام وفرض على الأمة وإضاعة الصلاة مناف للتقوى وموجب للعقوبة قال الله سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا إلا من تاب وآمن وعمل صالحا فأولئك يدخلون الجنة ولا يظلمون شيئا سورة مريم ومن الصائمين من يتهاون بصلاة الجماعة ما وجوبها عليه وقد أمر الله سبحانه وتعالى بها في كتابه فقال وإذا كنت فيهم فأقمت لهم الصلاة فلتقم طائفة منهم معك وليأخذوا أسلحتهم فإذا سجدوا إلى آخر الآية يعني أتموا صلاتهم فليكونوا من ورائكم ولتأتي طائفة أخرى لم يصلوا فليصلوا معك وليأخذوا حذرهم وأسلحتهم سورة النساء فأمر الله سبحانه وتعالى بالصلاة مع الجماعة في حال القتال وبالخوف ففي حال الطمأنينة والأمن أولى وعن أبي هريرة رضي الله تعالى عنه أن رجلا أعمى قال يا رسول الله ليس لي قائد يقودني إلى المسجد فرخص له صلى الله عليه وسلم فلما ولى دعاه صلى الله عليه وسلم وقال هل تسمع النداء هل تسمع النداء بالصلاة قال نعم قال فأجب رواه مسلم فلم يراخص له النبي صلى الله عليه وسلم في ترك الجماعة ما أنه رجل أعمى وليس له قائد وتارك الجماعة ما إضاعته الواجب قد حرم الله قد حرم نفسه خيرا كثيرا من مضاعفة الحسنات فإن صلاة الجماعة مضاعفة كما في حديث ابن عمر رضي الله تعالى عنهما أن النبي صلى الله عليه وعلى آله وسلم قال صلاة الجماعة تفضل على صلاة الفضل بسبع وعشرين درجة متفق عليه وفوت المصالح الاجتماعية التي تحصل للمسلمين باجتماعهم على الصلاة من غرس المحبة والألفة وتعليم الجاهل ومساعدة المحتاج وغير ذلك وبترك الجماعة يعرض نفسه للعقوبة ومشابهة المنافقين وعن أبي هريرة رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وعلى آله وسلم قال أفضل الصلوات على المنافقين صلاة العشاء وصلاة الفجر ولو يعلمون ما فيهما ولو يعلمون ما فيهما لأتوهما ولو حبوا وقد هم وقد هممت أن آمر بالصلاة فتقام ثم آمر رجلا فيصلي بالناس ثم أنطلق معي برجال معهم حزم من حط من حطب إلى قوم لا يشهدون الصلاة فأحرق عليهم بيوتهم بالنار متفق عليه وعن ابن مسعود رضي الله تعالى عنه قال من من سره أن يلقى الله غدا مسلما فليحافظ على هؤلاء الصلوات حيث ينادى بهن فإن الله شرع لنبيكم سنن الهدى وإنهن من سنن الهدى قال ولقد رأيتنا وما يتخلف عنها إلا منافق معلوم النفاق ولقد كان الرجل يؤتى به يهادى بين الرجلين حتى يقام بالضبط رواه مسلم ومن الصائمين من يتجاوز من أمره وينام عن الصلاة في وقتها وهذا من أعظم المنكرات من أعظم المنكرات وأشد الإضاعة للصلوات حتى قال ابن كثير رحمه الله تعالى وحتى قال كثير من العلماء رحمهم الله تعالى إن من إن من آخر الصلاة عن وقتها بدون عذر شرعي لم يقبل وإن صلى مئة مرة لقول النبي صلى الله عليه وعلى آله وسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد رواه مسلم والصلاة بعد وقتها ليس عليها أمر النبي صلى الله عليه وسلم وتكون مردودة غير مقبولة ọpẹ́ ní fún Ọlọ́run ọba ọba tí ọpẹ́ yẹ lórí ìdẹ̀ra orin tó ṣe fún wa Ọlọ́run ọba náà ni ọba tó ṣe àwọn ẹ̀kọ́ tó pé ó ṣe kalẹ̀ fún àwọn tí wọ́n jẹ́ ẹrú rẹ̀

ó fi àwa mọ̀nà pẹ̀lú ìkẹ́ rẹ̀ àti àánú rẹ̀ àti dáadáa rẹ̀ àwọn míì ọlọ́run ọba ìlẹ́kẹ́ láti fọ́ wọn nù pẹ̀lú déédéé rẹ̀ àti ọgbọ́n rẹ̀ dáadájú ọgbọ́n àti òye àti ẹ̀kọ́ àti ìrántí ń bẹ fún ẹni tọ́ba jẹ́ olóye àtúníláàkáyè nípa iṣẹ́ ọlọ́run ọba ìlẹ́kẹ́ láti ọlọ́run ọba ṣe yìí mo jẹ́ kò sí ẹni tíjọ ti tọ́sí lódodo àti Allah ọba mo alẹ́ wa ni ọlọ́run ọba ilé kíọ́lá tó dìde pẹ̀lú ìjọsìn tó fi ń tóbi jù àti tó fi ń pé jù nínú àwọn ẹ̀kọ́ ọlọ́run bá wa kí anábì àti gbogbo àwọn ará ilé rẹ̀ àtàwọn sáré rẹ̀ àti owó olùtẹ̀lé lànà wọn pẹ̀lú dáadáa tó fi sílẹ̀ tí ó fi di ọjọ́ àlùkìyàmà àánú wọ ọlọ́run àti ìkẹ́ ọlọ́run dákùnjẹ́ kọ́ máa bá gbogbo wọn gbé gbogbo ata jẹ́ mùsùlùmí ẹ jẹ́ ká páyọ̀ ọlọ́run bákan náà ká lọ a ń gbà tá a wà nínú rẹ̀ ó ní àwọn ẹ̀kọ́ kan tó pọ̀ àwọn ẹ̀kọ́ yìí àwẹ̀ wọ olè sí ìpè àyàfi bẹ́ẹ̀ sì ni àní àwẹ̀ kò lè sí ìdá tó àyàfi pẹ̀lú wípé kájíde pẹ̀lú àwọn ẹ̀kọ́ wọ̀nyí àwọn ẹ̀kọ́ ìwà fúnti méjì ẹ̀kọ́ alákọ̀ọ́kọ́ nínú àwọn ẹ̀kọ́ tó ṣe pé àwẹ̀ ní tá a sì gbọ́dọ̀ mójútó òun náà ni àdáàbò wàjibà àwọn ẹ̀kọ́ kan tó pa dandan tó jẹ́ ọ̀ranyàn ó ń bẹ nínú rẹ̀ èyí tó ṣe pé túláàsì ni fún gbogbo ẹni tó bá jẹ́ aláwẹ̀ láti pé kọ́sọ́ gbogbo àwọn ẹ̀kọ́ wọ̀nyí kó sì mójútó gbogbo wọn níṣẹ́ ìbẹ nínú àwọn ẹ̀kọ́ ìtọ́jẹ́ àwọn ẹ̀kọ́ kan ní tá a fẹ́ mú àwẹ̀ tó ṣe yí pé òun díẹ̀ ó ṣeé ṣe kí ààrẹ ọmọ bàjẹ́ lórí nígbà tí yẹn bá fi ìkan sílẹ̀ nínú wọn ṣùgbọ́n ọ̀tọ̀ ti bẹ́ẹ̀ ọ̀tọ̀ fún aláwẹ̀ kó tún mójútó léyìí náà ó sì ṣe àkólé kan rẹ̀ àti àkàkùn rẹ̀ dáadáa gbogbo àtàjọ́rù sí ọlọ́run nínú àwọn ẹ̀kọ́ tó pa dandan lórí anitọ́jẹ́ aláwẹ̀ tó sì yẹ kí aláwẹ̀ kó dúró pẹ̀lú rẹ̀ kó sì mójútó òun náà ní kí aláwẹ̀ kó mójútó gbogbo tọ́lọ́wọ́n ọba ìlẹ́kẹ́ ọlá ṣe ní ọ̀ràn àyàn yàtọ̀ sí ìgbà táwẹ̀ gan dé sẹ́lẹ̀ ọlọ́run ti ti àwọn nǹkan wọ̀nyẹn lọ́rùn àyànlẹ́ lórí wọ́n wá tún mójútó dáadáa nígbà táwẹ̀ fún wa dé kó mójútó dáadáa nínú àwọn ìtọ́lọ̀nsẹ́ lọ́rùn àyànlẹ́ wa lórí ìta mójútó èyí tó jẹ́ ti ọ̀rọ̀ ń bẹ nínú rẹ̀ èyí tó sì jẹ́ ti iṣẹ́ bẹ nínú rẹ̀ ẹ̀ wá rí ìtọ́ pàtàkì jù tó lágbára púpọ̀ jù tó kan fájù nínú rẹ̀ òun náà ni ìmójútó wákàtí márùn-ún tọ́lọ̀nsẹ́ ní ọ̀rọ̀ àyànlẹ́ lórí ká dáadáa torí kò ń lọ lágbára jù ló ti kan pájú nínú àwọn orígun ìsìláàmù márààrún lẹ́yìn tawhid lẹ́yìn mọ́lọ́n lọ́kàn ṣoṣo yẹn shahadatu an la ilaha illallah wa anna muhammad rasulullah lẹ́yìn gbólóhùn yìí kò sí orígun kan tó tún tóbi tó pàtàkì tó kan bá púpọ̀ jù islam tó ju ìrun lọ ọwọ́ lórí ẹni tó ń bá rẹ̀ kó wákàtí márààrún dáadáa kó sì ní àkólé kan rẹ̀ kó sọ dáadáa kọ́ máa kí àwọn ìròyìn pẹ̀lú àwọn orígun rẹ̀ pẹ̀lú àwọn ọ̀ranyàn rẹ̀ pẹ̀lú àwọn májẹ̀mú rẹ̀ kọ́ máa pé fún ọlọ́run bá tí ọlá rẹ̀ ga jùlọ kó sì máa kí fọ́lọ́run ní àsìkò rẹ̀ kó sì máa kí ní jàmá ní àwọn mọ́sálásí tá a ti máa ń kírun. torí pé léyìí òun gangan náà òun náà ní ìpayọ̀ ọlọ́run ọba tọ́lọ́run ọba ìlẹ́kẹ́ ọlá torí ẹ̀ ti àwẹ̀ lọ́rọ̀ yẹn fẹ́mi àtẹnìkọ̀ọ̀kan ìpayọ̀ ọlọ́run yìí lọ́lọ́run ọba ìlẹ́kẹ́ ọlá ti torí ẹ̀ ti àwẹ̀ ló fi sí lọ́nà àyànfọ́ agẹ́gẹ́ bá àná sèrí pé ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga jùlọ nígbà tí ń sọ̀rọ̀ àwẹ̀ tọ́lọ́ ọba ìlẹ́kẹ́ ọlánìyàn yẹn olùgbàgbọ́ òdodo wọ́n sọ àwẹ̀ lọ́nà àyàn lórí gẹ́gẹ́ bí wọ́n ti sí lọ́nà àyàn fáwọn tó ṣáájú yìí kẹ́ ẹ lè bá àjẹni tí ó payà ọlọ́run tí yẹn bá wá ń kírun dáadáa ìwọ́n mùsùlùmọ́ ìpayà ọlọ́run yóò sì sọdẹ tí ọmọ bẹ̀rù ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọlá ní gbogbo bákan náà ìmọ̀ ara irun láre yọ wà padà sọ ẹrú ẹrú ọlọ́run ọba yẹn yọ padà sọ dẹni tí ó tẹ̀lé lọ bá yà níwájú ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga jùlọ nítorí gbólóhùn ọlọ́run ọba tí ọlọ́run sọnù sọ́lọ́tù Mariam aya fifty nine to sixty ọlọ́run ọba ìlẹ́jọ́ lá ní àwọn tí wọ́n jẹ́ àwọn àrólé kan wọ́n rólé lẹ́yìn àwọn ẹni ọlọ́run tí wọ́n lọ àwọn wọ̀nyí àbọ̀rìn sọ̀lá àwọn àrólé wọ̀nyí wọ́n wá ara ìrun láre wọ̀tẹ́bàrún ṣàwád wọ́n sì tẹ̀lé yòrò àfàwọn abdullahi ibn abbas radiyallahu ta'ala anhuma wọ́n ní àtẹ̀dínlúnà màlúgáyì tẹ̀mọ̀ gbẹ́yìn tọ́lá ọba sọ bẹ́ẹ̀ yẹn àwọn èèyàn ní rárá o ni ní wádùn fi jahannam kò tó ńlá kan ní wá ní gáyò yẹn nínú na jahannam nínú na jahannam tọ́ba lẹ́bù lọ àwọn kòtò kọ̀ọ̀kan bẹ́ẹ̀ kòtò kan nínú jahannam lẹ́yìn ó sì sọ wa kó níbi ìbínú rẹ̀ ọlọ́run ọba kó ṣe ìyọ́nú rẹ̀ ọ̀sọ̀ di ẹ̀sọ́ fẹ́mi àtẹnìkọ̀ kan wa ọlọ́run ọba wa ní ilá mẹ́tàbà àbá ń bá ronú fún wà á àmàlà tó nígbàgbọ́ wà á nílẹ̀ àmàlà sọ́ọ́lì àtúntún wa sẹ́yìn sẹ́rìrì wọ́n kò ìka ẹ̀jẹ̀ kò lóun ẹ̀rì jẹ́nà irú wọn bẹ́ẹ̀ ni wọ́n wọ̀ lọ́ọ̀rì jẹ́nà wà láàyò làmúnà ṣẹ́yà kò sì ní ti àbòsí kàkà fún wa rárá bó ṣe

ní àyà ẹlẹ́ẹ̀kọkànléní ẹlẹ́ẹ̀kejìléní ọgọ́rùn ọlọ́ni wa ìdá kó ń ta fi hìm bí wàá ní sọ́sọ́lọ́ bá ń láàrin wọn wà á kọ́m sọ́lá tó wá ń gbẹ̀rù fún wa nígbà tí wàhálà ń nínú ìlú nígbà tó kún ọba ìlú ní ìfọ̀lùsẹ́kùn ni wọ́n máa ẹ̀ fàlìyàkónù mi nwọrọ ìhìn kí àwọn ka káwọn na otu ṣe ni òkun ó dúró lẹ́yìn ọlọ́run ọba ìrètí ọlásàlàyé bá ṣe kí ni òkun pàápàá jùlọ tọ́ba lọ jẹ́ wọ́n bá lọ jẹ́ni tó ṣe pé wọn wà ní ọ̀gángan kíbla wọn wà níbi tá a gbogbo wa tá a bá fẹ́ kírun ní ó yàtọ̀ sí bá a ṣe kí i nígbà tó bá jẹ́ wípé àwọn ọ̀tá bá ń bẹ ní kébìlà torí pé àwọn àhàrí ó gbé àwọn ọ̀nà tá a gbà tá a fi kí sọ̀látùl khawf ó gbé wá fún wa débi pé àwọn ọ̀tá kò ní rọrùn fún wọn láti jọ́dọ̀ wa láti ṣe wá ní ṣùtà ọlọ́run tí ọlá rẹ̀ ga jùlọ ó ní kí àwọn kan wọ́n wá máa bẹ lẹ́yìn yín wọ́n máa bẹ lẹ́yìn so àwọn tí ó sì máa bẹ lẹ́yìn yìí àwọn máa sọ ọ̀tá ànábì sallallahu yóò kí rákà kan fáwọn tó ti pé wọ́n bẹ lẹ́yìn tiẹ̀ gbágbágbá tó nígbà bá kí rákà kan fún wọn tán tó nínú ẹgbà wa àwọn tó kí rákà kan fún yẹn tó wọ́n pè sọ́lá tó wọn tó lẹ́yìn náà àwọn tó ṣe yí pé wọ́n bẹ lẹ́yìn táwọn òdì kírun àwọn padà wá sẹ́yìn ànábì sọ̀rọ̀ láti sọ̀rọ̀ ànábì ó tún kí rákà kejì fún wọn tó nígbà tí anusala bá sálámà àwọn náà dìde wọn ṣe kí ni o wọn pè rákà kan wọn tó ṣe pé ó kù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú ọ̀nà sọ́rí àdìsí gbàgbé wá pé àbìsí sọ̀lá tó kọ́ ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọláwá ni ó ń kálukú wọn kó mú nǹkan wọn dání pẹ̀lú gbẹ̀gbọ̀n kalẹ̀ ìbọn rẹ yọ máa bẹ pẹ̀lú rẹ ni nǹkan rẹ yọ máa bẹ rẹ ni tó ike nígbà tó bá gbúrò hé kan báyìí ó fi ìbọn ó fi wọn dànù ni nígbà tó bá ti jẹ́ ọ̀tá àwọn tí kírun rẹ sẹ́yìn rẹ padà wá sí o nígbà tí a tí ogun wáyé àti nígbà tí ìfọ̀kànbalẹ̀ tí ò sí nínú ìlú a tọba jẹ pé ìfọ̀kànbalẹ̀ bá ń bẹ tí ò sí wàhálà tí ò sógun mọ́ a mọ̀ pé ká wá kírun níjàmá ó tún wá kan fápúpọ̀ ju ìgbà tó gun bẹ lọ gẹ́gẹ́ bó ṣe wá látọ̀dọ̀ àfáwọn àbúrò rẹ̀ lọ kí ọlọ́run bá kó bá yọ́nú sí wọn wọ́n dájú arákùnrin kan tó jẹ́ afọ́jú orúkọ rẹ̀ sí jàdùlọ́ ìbìnà ọmọ ìmàkútó ọwọ́ abá nẹ́gbẹ̀ẹ́ muhammed alayhi wa sallam ọwọ́ nílé òjíṣẹ́ ọlọ́run dájúdájú afọ́jú ni mí mi ìsìn ní ẹni tí ọmọ fà mí wá sí mọ́sálásì ẹni tí ń tẹ̀lé ibi tí ọmọ mú mi wá sí mọ́sálásì àdéhùn sọ́lọ̀ ọwọ́ àti nídẹ́kùn fún ipe máa kírun rẹ̀ nù lé ìgbà tí arákùnrin tọ́yẹ́ ìpadà kó lọ́dọ̀ Ànábì sallallahu alaihi wasallam malaku Jibril alaihi salam ọwọ́ afá Ànábì sallallahu fi hà ogun yọ̀ǹda kọ́mọ wa mọ́sálásì ni o Ànábì sallallahu alaihi wasallam ọwọ́ àpè arákùnrin ìpadà wípé sọ́ọ̀ máa ń gbọ́ pé tí wọ́n bá ti pèpè irun oníbẹ̀ẹ́ ni àdébí sọ̀sọ́lọ̀ ní kọ́ ọmọ ajẹ́ pé sanabi sọlọ́lá àdìsọ́lọ̀ tó máa sọ fẹ́ni tó pé rẹ̀ ní afọ́jú tí ò tún lẹ́ni tí ó mú wá sí mọ́sálásí tó ti jẹ́ pé ìlú Madina jọ́nà lọ́hùn kò fararọ pẹ̀lú àwọn ejò àwọn nǹkan tó lè tèèyàn sòdà èmi tí mi wá fọ́jú tí mo ríran kí wá lóde tí màá gbọ́ pé irun tí màá ní wá tí mi ní wá sí mọ́sálásí láti wá fi ràn fọlọ́ hadithi ìmáàmù wa Muslim òní gba hadithi náà wa. anabi sallallahu alaihi wasallam kò sí ní ìdẹ̀kùn fún arákùnrin yìí nípa pé kó gbé jama sílẹ̀ tó ti kó ti jẹ́ pé afọ́jú ni tí ó sì tún ní ẹni tó ti gbé ọkọ̀ wá sí mọ́sálásí gbígbé ìrun jù sílẹ̀ àtẹni tí ń gbẹ̀rùn jù sílẹ̀ tó ń lọ rá ìrun láre pẹ̀lú kókìní jama yẹn irú ẹni bẹ́ẹ̀ ti rá ọ̀ràn yẹn ọlọ́run ti ra láre o ẹni tó bá sì ti wá rá ọ̀ràn yẹn ọlọ́run láre ó ti dun láre lóore tó àwọn àdìpèlé àdìpèlé ẹ̀san ó ti bọ́ fúru ẹni bẹ́ẹ̀ torí pé tá a bá kírun ní jama àdìpèlé ẹ̀san lágbà gẹ́gẹ́ bó ṣe ń bẹnu hadith afa wa abdullahi wa umar kí ọlọ́pàá ni yọrù sí bàbá àtọmọ ó dájú ànẹ́bí sallallahu alaihi wasallam sọ báyìí pé irun àkípọ̀ tá a mọ̀ sí irun jamaa kìí sàkípọ̀ sí jọlọ́ lójú tẹ́ ẹ máa ń kí papọ̀ ní ilé lálẹ́ o irun jamaa ò ní irun táǹpé ní irun àkípọ̀ táwa mọ̀ ló ti sọ lódodo pé kákírun lápapọ̀ gbogbo wa ní jamaa ànẹ́bí sallallahu alaihi sọ pé ó ní ọlá ju irun àdákí ó ní ọlá ju irun téèyàn kí fúnra rẹ̀ lọ pẹ̀lú láàdá mẹ́tàdínlọ́gbọ̀n òun náà ló fi ju oorun téèyàn dákì lọ muttafaqun alayhi Imam al-Bukhari àti Muslim náà gbà wá. tí àǹfààní tí ń bẹ níbi káfíìrún lápapọ̀ bá wá bọ́ fún yàn àǹfààní tọ́pọ̀ ọbọ̀ fún yàn o nítorí pé àǹfààní káfíìrún pọ̀ níjàmá yẹn àwọn àǹfààní àpapọ̀ oore ni sẹ́gbẹ́ yóò tún máa kọ́ntribútì oore yóò máa gbé oore wọnú àwùjọ wa tá a wà nígbà tó bá dé pé a ń kírun papọ̀ níjàmá torí pé olówó ọ̀bà tálíkà rẹ̀ tálíkà náà bá olówó rẹ̀ àwọn tó jẹ́ àjòjì náà wọ́n mọ onílé onílé náà mọ àjòjì àgbàlagbà ọ̀làánú ọmọdé ọmọdé ló ní àpọ́nlé àgbà àwa àmọ́ aláìní láàrin wa àmọ́ báwo la ti lè ṣe dáadáa sí wọn. bákan náà mùsùlùmí ó tún wá mọra wọn láàrin ara wọn òní jẹ́ pé já òní ó fi mọra wọn òní jẹ́ pé ó ti ṣera wọn sùta kó tó di pé wọ́n pé mùsùlùmí lélẹ̀ mùsùlùmí lélẹ̀ tàbí bẹ́ẹ̀ kọ́ àtàdúgbò náà lájọ ń gbé nígbà tá a bá ti ń pàdé ní masjid ìsìlámù ọ̀nà ti pé á ah, sádùúgbò ilẹ̀ yìí ń gbé ni bẹ́ẹ̀ ni ilé tí mò ń gbé bẹ́ẹ̀ lókè bẹ́ẹ̀ sílé tí ọlọ́run jogún fún yà á mọ̀rẹ́ bẹ́ẹ̀ ni o láìsí mi lọ́wọ́ àmì báyìí ah, alihamudulilayi mi náà wà á ń wà sálámà sí yín á rí i pé ní mọ́ṣáláṣí òun làwọn àǹfààní dáadáa yìí òun náà ni yóò ti máa ṣẹlẹ̀ nígbà tó lé bá ṣẹlẹ̀ sí wa tá a bí mọ bàbá ń ṣègbéyàwó ń ṣe freedom fọmọ á tún máa rí dáadáa á máa rí bara wa ṣe kí ìbànújẹ́ ọkàn náà bá ṣẹlẹ̀ tàbí ọlọ́run má dánwò wá á tún ṣe kí ni á bara wa kẹ́dùn nígbà tí irú náà bá ṣẹlẹ̀ oore tó pọ̀ ìbẹ̀ndì ká kírun jama ẹ títí kírun jama yóò tún máa sọ àsìkò níbi gbogbo nǹkan rẹ̀ torí pé ńgbà tí ọmọ yìí pé àsìkò báyìí làwọn ó kírun lásìkò tí ọ̀tá kò fi ọlọ́run jẹ́jẹ́ rẹ̀ yóò tètè dé mọ́tì láti mójútó sọ̀lá tó jama. tòká wa lọ mà pé orí yìí ọ̀pọ̀ yóò máa ṣẹlẹ̀ fún mùsùlùmí pẹ̀lú ìgbàlejò wọn láti kírun ní jama nínú mọ́sálásí bẹ́ẹ̀ sì ni nínú àwọn àǹfààní tó máa gbé wa ní ìfẹ́ àti ìbáraẹnisẹ́pọ̀ àti ìfẹ́ ìmọ̀kọ́ ẹni tí ó jẹ́ aláìmọ̀ àti ìmọ̀ ṣàánú gbogbo ẹni tó bá ní bùkátà tó yẹ ká ṣàánú fún nínú àwùjọ tó ṣe pé àwà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn àǹfààní tí ìrun jàmáà tó lè gbé wá fún wa. lẹ́yìn bá wá gbé ìrun jàmáà sílẹ̀ irú ẹni bẹ́ẹ̀ ti tẹ́rí ara rẹ̀ lọ bá ìyà àti ìfira rẹ̀ jọ àwọn tí wọ́n jẹ́ mùnàfíìkì àwọn olójú méjì àwọn sọ̀bẹ́ tẹ̀lú gẹ́gẹ́ bó sọ alátọ́dọ̀ afáwọ́ abúkọ rẹ̀ kí ọlọ́run bá ìlẹ́jọ́ alákọ̀ọ́bá yọnu òun náà ni sọ̀látù lè ń ṣá irun ìṣá ìta máa ń kí bẹ́yìn àti sọ̀látù olùfàjìrì irun àlùfàjàrì tá a mọ̀ sínú àṣùbà ànẹ́bí sọ̀lọ́ láti sọ̀lá sọ pé kábí wọ́n bá mọ oore tí ń bẹ nínú méjèèjì ni wọn ò bá wá kí méjèèjì kódà tí wọ́n bá arákòrò kódà tí wọ́n bá wọ́ wá sí mọ́sálásí wọn bá ṣe bẹ́ẹ̀ ànẹ́bí sọ̀lá àti sọ̀lá ni mo ti gbèrò kí n pàṣẹ kó kírun tí n pàṣẹ kó kírun tó bá ṣe ìkọ́mọ sọ̀lá lẹ́yìn náà màá wá pa ọkùnrin kan kó gbẹ́nu fáwọn èèyàn kó kírun fún àwọn èèyàn èmi àtàwọn kan nínú àwọn mùsùlùmí á wà lọ bá àwọn kan pẹ̀lú ti ìsẹ́pẹ́ kan lọ sílé àwọn tó ti pé wọn ìwà kí jama á sì lọ jó ilé wọn mọ́ wọn látara pé wọn ìwà kí jama subhanallah ẹ ìyá sani sọlá sọ pé á ah, mo gbèrò àti ṣe wọn tó ti pé wọn ìwà kí ní jama Muslim àwọn náà gbé hadithi náà tí bá tiẹ̀ sọ̀rọ̀ pé jama ni ní masalasi alẹ́ ló bí èsì ẹ̀ kí ara rà ẹni tí ń rá irun jama aláre ẹ wo èsì àtàní sọsọ gbé kátó wá ẹni tí ò wá kí wa ẹ dákun ká mójútó irun wa dáadáa orí tuntun tóbi nínú ẹ̀sìn ọwọ́ alátọ́dọ̀ afáwọn àtìlẹ́ ọmọ mọ̀sẹ́rẹ́jì ọlọ́ọ̀bá ni yọ̀ọ́ sí wọn sọ báyìí pé ni ẹni yóò tọ́ ọba fẹ́ rí ìdùnnú tí ó dì nínú láti pàdé níjọ́ ní mùsùlùmí àwọn àrùn wákàtí márààrún yìí o àbá àwọn àbẹ̀lẹ̀ ọmọ mọ̀tẹ́rọ́dì ní sọ́lẹ̀ ìfún wa wọ́n ní ẹni tó bá jẹ́ kọ́fẹ́ rí ìdùnnú láti pàdé ọlọ́run ọba ní ìdùnnú tí ó dùnnú láti pàdé ọlọ́run ọba lọ́la ní mùsùlùmí ọyà tètè mójútó àwọn wákàtí márààrún yìí láàyè tí wọ́n ti ń pè wọ́n yẹn ní mọ́sálásí torí pé ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga jùlọ ó ti ṣe fún ànẹ́bí yìí ìlànà ìmọ̀nà àwọn ìlànà ìmọ̀nà ọlọ́run ti ṣe fànàbí yìí nínú àwọn ìlànà ìmọ̀nà tọ́lọ́ ti fànàbí yìí òun náà ni àwọn ìrun wákàtí márààrún yẹn àfáwọn àtìlẹ́ àmọ́ màsíwòlì wa sọ yìí pé dáadáa tí mo rí wa níjọ́ náà lọ́hùn wípé kò sẹ́nìkan tí máa ń wáyìn láti wá kírun ní jama àti mùnáfìkì tá a ti mọ̀mọ́ mùnáfìkì dáadáa tá a mọ̀ wá nífàf àti mọ̀mọ́ ó ní nígbà míì wọ́n á máa mú àwọn èèyàn wá wọ́n sì wá fi há wọ́n fi há àárín àwọn èèyàn láàrin èèyàn méjì báyìí láàrin sọ́ọ̀pù tó tó ṣe yí pé gbé dó sáàrin sọ́ọ̀pù tí ò ní sí àlàfo kankan láàrin àwọn èèyàn sí rárá wọn ìmáàmù Muslim ọ̀nà ọgbà ilé ìwà ìbẹ nínú aláwẹ̀ tó ṣe ike yóò máa tayọ àti ọlọ́run tó tún wá jù báyìí lọ ìyẹn ni pé ọ̀rọ̀ tiẹ̀ tó tayọ wípé kò kírun níjàmbá ìbẹ ni wọn tó ṣe ike yóò sùn gbàgbé yóò sùn títí yóò fi fi ìrun lẹ̀ lákòókò àsìkò rẹ̀ tí òfin ní kí ní àsìkò rẹ̀ eléyìí nínú àwọn ìwà burú ìwà àbàjẹ́ tó wà lágbára ni àti nínú àwọn ìtọ́lágbára jù ní ìrá ìrun láre ni gẹ́gẹ́ bó ti jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn olùmọ̀ tọ́lọ́wọ́n bá kọ́ bá wa kẹ́ wọ́n sọ báyìí pé dáadájú ẹni yóò dọ́bára ìrun láre kó ní àsìkò rẹ̀ láì sí ìdí kan tó fi ẹ̀sìn wọlé ọlọ́run ọba ìlẹ́kẹ̀ ọlọ́run ní gba ìrun náà lọ́wọ́ rẹ̀ kódà kó kí ní ẹgbẹ̀rún òrùn kó kí ní ọgọ́rùn òrùn ọlọ́run ní gbà ẹyọ lọ náà ọlọ́run ní tẹ́wọ́ gbà lọ́wọ́ ọ̀rọ̀ ẹni bẹ́ẹ̀ hadith gangan bẹ́ẹ̀ lórí bẹ́ẹ̀ sani sọlá sọ bẹ́ẹ̀ pé ẹni yóò tọ́ bá máa máa gbé ìrònú sílẹ̀ láì sí ìdí kan tó fi ẹ̀sìn ọlọ́run bá gbà wọlé ọlọ́run ní gbà ẹ̀rún lọ́wọ́ rẹ̀ onígbà ẹ̀rún subhanallah ẹ jẹ́ kó kálukú ẹ jẹ́ kákíyèsí agbègbè yìí agbègbè tó yẹ kákíyèsí ni nítorí pé kí aburú yìí ọmọ bá máa tẹlẹ fún wa púpọ̀ nínú ìgbésí ayé wa tòótọ́ bá rí báyìí kó kálukú akábójútó ìwà bẹ́ẹ̀ sì ni irú ẹni bẹ́ẹ̀

òun náà ni à ń yẹ sẹ́nìbà sọ ìmùjẹ́ ní àmà harama Allahu wa rasuluhu kí aláwẹ̀ kó gbogbo awọn nǹkan tọ́lá wọn bá ilé gbẹ́lá sí ilé sere fún tó ti n'inu awọn rẹ̀ sọ́lá tó sí ilé ìwọ̀ fún nínú àwọn ọ̀rọ̀ nínú àwọn ìṣe òun náà ni ìwà máa dáadáa parọ́ mọ́ lọ́hùn ìmọ̀ parọ́ mọ́ òjijẹ́ pọ̀ láàrin àwọn tẹ́ ń pè ní àfa láwùjọ nítorí kókèlè ẹlòmíì ò fi pọ́n báyìí nítorí tẹ́lòmíì ọjẹ́ ìṣèlú sọ báyìí ò sọ bẹ́ẹ̀ kódà ọ̀sán pé ah, ń kínní ó sànẹ́bì kan rẹ tó sọ kó sànẹ́bì kan rí níbo ló ti kà gbogbo nǹkan pátá tó bá ti ṣe báyìí kò sẹ́ni tó ti àbòsí mímọ̀ ní sáró ala Allahi kẹ́lìbà tó tó ẹni tí ń dàdà pààrọ̀ mọ́lọ́ ìtọ́lọ́wọ̀fẹ́ ọlọ́lọ́wọ̀fẹ́ ìtọ́lọ́wọ̀fẹ́ ọlọ́lọ́wọ̀fẹ́ ìlẹ́kẹ́ ọlọ́wọ̀fẹ́ pàápàá jùlọ ọ̀pọ̀lọpọ̀ lónìí tó ṣe pé wọ́n jẹ́ sábà bíi tí àwọn èèyàn tí wọ́n fi ń dẹni tí ọ̀gbàgbọ́ yé ẹ̀sìn ọlọ́wọ́n ọba mọ́. lápẹẹrẹ òfin ẹ̀sìn ọlọ́wọ́n ọba takò kákúnlẹ̀ kádùn ọ̀bálẹ̀ lápẹẹrẹ a sì rí inú àwọn àfà tí ó sì tún wá dúró lórí ìpèkèrè tí wọ́n máa sọ pé ẹ̀ tó bá jẹ́sẹ̀ ẹ̀yin òbí ẹ sọ pé kí wọ́n ṣe fún yín ẹ̀ gbé ẹsẹ̀ yẹn tó bá dà lùkè yàmà àtúwárín táwọn òbí náà sọ pé ẹ ṣe bó ni ebémi ni màá lẹ́sẹ̀ rẹ̀ ṣé fún mi kí n lẹ́sẹ̀ rẹ̀ lálùkè yàmà bí bàbá rẹ̀ bá sọ bẹ́ẹ̀ fún ọ̀gbọ́dọ̀ ṣe fún tòrọ fẹ́ orí owó fẹ́ orí àlùkè yàmà kóbi rẹ̀ lórí ayé yìí lọ ṣé báwọn afá àkànni wọn sọ ọdún gbólóò yìí àkànni wọn máa sọ pé ẹ torí pé ìbílísì òforí kalẹ̀ fàádámà ló fi jẹ́ ègbé torí jẹ́ àwọn àfáà tí wọ́n ní ẹ má kulẹ̀ ń àfáà wọn ní ìbílísì abẹ́rẹ́ báyìí tẹ́lẹ̀ yìí tẹ́ ń kúnlẹ̀ yẹn àbá àti ìlànà màláìkà alìkìyàsùmọ̀ alifari kẹ̀lẹ́kẹ̀lẹ́ ìfi ọ̀rọ̀ wọn wo tó tí òfin ẹ̀sìn ọlọ́ sọlọm ti sọ ọrọ tó sọ nípa ọ̀rọ̀ kíkí tó gan wa máa sọ yẹn pé màá ti ká ni wọ́n mọ̀ ẹ dákun ẹja páyọ̀ ọlọ́run àwọn yẹn lọ bẹ̀rù ọlọ́run kọ́ tí èèyàn bá lọ ń dàdà parọ́ mọ́ ọlọ́run tí ń dàdà parọ́ mọ́ anẹ́sì sọ́lá wọn tóbi púpọ̀ anẹ́sì sọ́lá ní pé irọ́ tẹ́ ẹ bá pamọ́ ra yín kódà gẹ́gẹ́ bí irọ́ tẹ́ ẹ bá pamọ́ ni o torí tó tẹ́ ẹ bá pamọ́ ni àwọn èèyàn ó pè ní sunna wọ́n máa ń kẹ́lọ́ bá àlẹ́ yẹn mọ́ta àmìdá ẹ̀ ń sábà fojú lẹ̀ parọ́ mọ́ ni wọ́n ní ìṣẹ̀bá wà màkà ẹ̀yà wòmìnira náà kóńtọ̀ ọ̀yà lọ wábi tí ó tí ó jókòó tí ó sinmi sí dáadáa ọlọ́run ọba ìdíje látọlẹ́ ìfún wa nínú alukur'an al-karim nínú suratu nahl ọlọ́ni wala taqulu lima taqulu alsinatukum al-kadhiba hadha halal wa hadha haram litaftaru ala allahi al-kadhiba inna alladhina yaftaruna ala allahi al-kadhiba la yuflihun. ọlọ́run ọba ìdíje lá ní ẹgbẹ́dọ̀ máa sọ nígbà tí irọ́ tọ́ba ti gba hàn máa ń lọ́wọ́ tẹ́ máa sọ fáwọn yẹn pé eléyìí halal ni tí nítorí àti fi dáadáa parọ́ mọ́ ọlọ́run ọlọ́run ọba ìlẹ́jọ́ ọlá ni dáadáa àwọn tí wọ́n dáadáa parọ́ mọ́ ọlọ́run ọba ìlẹ́jọ́ ọlá ò jèrè subhanallah sórí ẹ̀ wá gbé e tó bẹ́ẹ̀ ni èpè tọ́lọ́run ṣẹ́ fún ọ ọba tí tún gbàdúrà fún rẹ̀ tó kó ní gbàdúrà ẹ̀dá òun náà ló tún wá sẹ́pẹ̀ pé wọn ò ní jèrè òòtà ni ó wà péré fún ọ báyìí torí pé wọn náà ibi tó ọ̀pọ̀ àrọ́dé máa mọ́ lọ́hùn ó ti tó báyìí o èyí tó mọ́ òjijì òtítọ́ kọ́nà ọba kó ti àánú fẹ́mi àtẹnì kọ̀ọ̀kan wa gbogbo ata jẹ́ mùsùlùmí ẹ̀dá fún ẹja sọ́ra fún ti ń jẹ irọ́ anabi sọ́sọ́lá ó ní iyá fún wọlé kẹ́rìbà ẹ sọ́ra fún irọ́ o dáadáa bí irọ́ yahdi ilẹ̀ ìfojú ni máa ń fi nímọ̀nà lọ síbi ìwà kò kí ìwà tí ọ̀dà wà ilẹ̀ ìfojú ọ̀rọ̀ dáadáa dúpọ̀ kí yahdi ilẹ̀ náà ni máa fi yàn mọ́nà lọ síbi iná ni wàlá yẹn záàdù arọ́jùl ọmọnìyàn ní ẹ̀kọ́ nígbò yàkìdìbù títí wọn fi kọ́ lọ́pàá lọ́wọ́ àjọ lọ. torí lélẹ́ yìí ẹ̀jẹ̀ asọ̀rọ̀ fún irọ́ àdìsí ẹ̀mọ̀ ìdáfọ̀kù nàlẹ́ yìí. bákan náà nínú sáláwẹ̀ tún gbọdọ̀ jìnà sí nínú ọ̀rọ̀ òun náà àlèsè ìbà ìmá sọ̀rọ̀ ẹ̀yìn ìmá sọ̀rọ̀ ẹ̀yìn ẹ̀dàkùn ẹ̀jẹ̀ asọ̀rọ̀ fún ìdíjọ́rọ̀ ẹ̀yìn náà ni pé sọ ọmọ ìyá rẹ pẹ̀lú tí ó jẹ́ pé ọkàn rẹ̀ ọkọ̀ nígbà tó bá gbọ́ tó bá ń sọ ọ́ àwọn nígbà ń sọ̀rọ̀ wọn ní Ànábì sallallahu alaihi wasallam ni pé tó bá jẹ́ pé nítorí sọ nípa ọmọ ìyá rẹ̀ yẹn ọmọ ìyá rẹ̀ ń ti ń tòótọ́ o ti sọ̀rọ̀ ẹ̀ náà ni tí ọba wá sí lára rẹ̀ Ànábì sọlá nípa kọ́débà hàdá o ti pa ìdúró ńlá o ti parọ́ ọmọ ìyá rẹ̀ torí lè ẹja sọ̀ra ọlọ́run ọba ìrẹ́kẹ́ láti fi máa sọ̀rọ̀ ọmọ làkejì lẹ́yìn ó fi wé di ẹni pé èèyàn jẹ ọmọ ẹ̀yẹ èèyàn yẹn lókun gbèsè kò ẹnìkan kan tó wàá fóun kójú bóyá tó jẹ́ ẹni ọjọ́ olùbẹ̀rù ọlọ́run tí ìwà ọmọlúwàbí bẹ lára rẹ̀ tí ó sọ fún un fẹ́ gé ẹran mi ní ẹgbẹ́ rẹ̀ tí ó sọ fún un fẹ́ jẹ́ torí ti ilé ẹ̀dá fún ẹjẹ́ sọ́ra fún gbogbo tọ́lá ọba ìrèké ọlọ́ọ̀bá fẹ́ nínú ọ̀rọ̀ nínú òsè ẹ̀dá fún ẹjẹ́ ká sọ́ra fún dáadáa nítorí pé yóò tún máa kó ìpalára burú nítorí yóò máa kó bá ààwẹ̀ wa kó tó ní bá ààwẹ̀ dé ìwọ̀lélẹ̀ yìí nígbà táwẹ̀ tó wá dé fún alágbára púpọ̀ gbogbo àtàjẹ́ mùsùlùmí nù kátà gbọ́dọ̀ jìnnà sí òun náà ni anamima ìmọ̀ torun wájú pọ̀ mọ́tí papọ̀ olóògbogbo bàbá oníkẹ́sẹ́ẹ̀tì náìtì wo ni ìwọ ọ̀yá oníkẹ́sẹ́ẹ̀tì náìtì títí ni wọ́n ní tàbí forty five àwọn ìròyìn rẹ tó o bá gbé wá ní náìtì full kẹ́sẹ́ẹ̀tì nìyẹn wọ́n ní sẹ́ náìtì ni ó ní náìtì ni ó ní káì àmọ̀ yín àmọ̀ bẹ́ẹ̀ jẹ́ oní ọ̀sìn ni a ah, ẹ mọ ẹ̀rọ olóògbogbo òun sẹ́ tó tó fòfò ẹnìkan fún ọ yóò lọ tó fòfò tiẹ̀ náà yóò lọ sí fẹ́lùmí gbogbo àwọn tá a jẹ́ mùsùlùmí ẹ̀dá kan ẹja sọ́ra fún òfófó anábì Muhammad sallallahu alayhi wa sallam ọkà òfófó sínú àwọn kàdá ìròkó náà nínú àwọn gbàǹkọ bí ẹsẹ̀ téèyàn máa ń ṣe táwọn bà lórí rẹ̀ ni kódà ní sọlá sọ pé láyé dé kọlọ lìjẹ́ nà tẹ̀lé máa kò ní wà lìjẹ́ nà ẹni tí bá ń ṣe òfófó torí pé lílọ bíbọ̀ rẹ̀ yóò fi dá ìbàjẹ́ lẹ̀ láàrin àwọn olólùfẹ́ méjì ọwọ́ látọ̀dọ̀ àfáwà àti láyọ̀ àgbàdo ọlọ́pàá ni yọnu sí bàbá àtọ́mà wọn lójú tí ọlọ́sùn sẹ́làm kọjá lára àtàrí méjì kan àníṣọlọ ní kí àwọn méjèèjì wọn fi àjẹ wọn o wọn ò sì fi àjẹ wọn lásán níbi nǹkan tó tóbi lójú tìyín lẹ́yìn bá fojú wọn tán torí ẹ̀ fi àjẹ wọn kò tóbi lójú yín. ó ní alákọ̀ọ́kọ́ èé farabalẹ̀ ẹ̀tọ̀ dáadáa lọ́tọ̀ wariwariwariwari yọ kàdá mi sí abẹ́rẹ́ tọ́ba dìde báyìí yókù tó kù ìtọ̀ yókù yọ kàn sínú ṣòkòtò ẹni tí tó bákan náà ẹlẹ́ẹ̀kejì anabi sallallahu alaihi wasallam ní pé níṣe ní máa rìn pẹ̀lú òfófó títè gbogbo ẹ̀yàn olókòókò ẹ̀dàkùn ẹ̀ sọ́ra yìí máa ń balá dá iṣẹ́ téèyàn bá tún ṣe nú àwẹ̀ àtúmọ̀ àdínkù ni torí ẹ̀ ẹ̀dàkùn ẹ̀ jẹ́ ká sọ́ra kó níbi gbogbo àwọn ìṣesí tọ́nà ọba ìlẹ̀kẹ́ ọlọ́wọ́ fẹ́ yìí torí pé ntọ́nà ọba ìlẹ̀kẹ́ ọlọ́wọ́ bá fẹ́ tẹ́dà bá lọ ṣe é ìsìn pé yọ wà lẹ́tọ̀ọ́ sí ìyá ọlọ́wọ́ ọba tí ọlá rẹ̀ gbàdúrà kọ́lọ́ mọ́sẹ̀mí àtẹnìkọ̀ọ̀kan wálẹ̀ tí ó fìyà jẹ òfófó ṣíṣe yìí ẹ̀dá kan ẹja jìnnà sí i máa ń ba àwùjọ jẹ́ i máa ń àwùjọ jẹ́ ni èjì káwùjọ tóró ní sì máa ń gbé ìkórira àti ìbínú i máa ń gbé sínú ọkàn èèyàn ó sì máa ń kó ọ̀tá ó máa ń kó wọlé ẹ̀dá kò torí tọ́lọ́ ìjà sọ́ra gbogbo àwọn ìṣẹ́ sí wọ̀nyí bákan náà nu tọ́tọ́tọ́ yẹ ká jìnnà sí òun náà ni alùpùpù ìwà jàmbá ọlọ́run èèwọ̀ ni o níbi gbogbo àwọn ìbáṣepọ̀ wa dábàá bára wa ṣe papọ̀ ẹ dákun ẹja ṣọ́ra fún wa jàǹbá níbi káràkátà wa níbi ẹ̀yà wa níbi iṣẹ́ ọwọ́ wa táǹdé níbi ìdógò wa ẹ dákun ẹja ṣọ́ra fún gbogbo àwọn ìtọ́bàjẹ́mọ́ jàǹbá kámọ kákòyàwọ́ kámọ ṣe dáadáa kámọ jọ nímọ̀ràn kámọ fọ̀nà ìmọ̀sọ̀kan lórí gbogbo dáa bá fẹ́ ṣe òfin ẹ̀sìn ọlọ́run ọba ìdíkẹ́ ọlá bó ṣe bọ́ pápọ́sẹ̀ tó bọ́ra sílẹ̀ kó lọ́dọ̀ ẹni tí bá ṣe jàǹbá àníṣe sẹ́lẹ̀ nígbà tó wọ ọjà. ọwọ́ dọ́dọ̀ ọkùnrin kan ti ń tajà lànàbí bá tọwọ́ bọ́ ní oúnjẹ rẹ̀ ìyẹn oúnjẹ tí wọn ò tí ì sè ní o ànàbí tọwọ́ bọ̀ báyìí fanẹ́lẹ̀tì yẹ́dàwó balala ọwọ́ ànàbí bá rí tútùtù ànàbí ní yàtọ̀ ìbàtọ̀ ìrẹ́ bàbá tó ń ta ń jẹ anabi sọsọlá ni awàlá ọjà àìsàwò fọkọtọ àyàn kílẹ tó gbé tójú pa yẹn kó gbé sókè oúnjẹ ká lè máa rí màǹgà ṣáná wàlẹ ìsàmì nà anabi lẹni tó bá jàmbá wa kò sí lára wa wọn náà ṣọ́ra fún ìwà jàmbá wọn jàmbá àwọn èèyàn ìmáàmù Muslim wọn ni wọn gbé hadith náà jáde ìwà jàmbá yìí ó kó ẹ̀tàn sínú o àti ìmárà àmánà ìmárà láre àti ìsàfẹ́kù ìgbẹ́kẹ̀lé tá a máa ń ní fọkàtà síra rẹ̀ èèyàn ìwà jàǹbá náà ni máa ń gbé wa bẹ́ẹ̀ náà látara wa jàǹbá náà ni kọjá pé níbi káràkátà wa ó yẹ oṣù òṣùwọ̀n nídìí lára jàǹbá òun náà ló wà ẹ̀dá kan ẹja sọ̀rọ̀ gbogbo tọ́lọ́wọ́n ọba ìlẹ́kẹ́ ọlọ́ọ̀bá fẹ́ ká jìnà sí gbogbo àtàjẹ́ mùsùlùmí nínú tá a tún gbọ́dọ̀ jìnà sí òun náà ni alimahazi gbogbo àwọn turubẹ̀bẹ̀ gbogbo àwọn pianojita gbogbo àwọn agogo tí ń ro gogogogo àwọn orin nínú tá a tún gbọ́dọ̀ jìnà sí ni tẹbí tiẹ̀ náà kí ní bẹ lórí rẹ̀ ìyáǹgànà olówó abẹ́ ayélóyún olówó abẹ́ wàhídì àríyọ̀ olóògbé síbẹ̀ àbdùlá akíbọ̀dé oníbẹ̀ lórí iṣẹ́ àbí bẹ́ẹ̀ kọ́ ni ẹ̀yin náà máa bẹ́ẹ̀ ṣe ń gbé gbogbo wọn síbẹ̀ sàwùtí kan ni arẹwà kan ni gbogbo ẹ̀ ló gbogbo akárakára yẹn àwọn tí wọ́n ba yé jẹ́ níbẹ̀ lórí fóònù jẹ kódà ẹlòmíì ó tún tayọ pé ń gbọ́ lásán tún wo ni gbogbo báwọn obìnrin olóbìnrin ti ń sọyàn sókè tó ń kulùbọ̀ ọ̀dí ẹ́ tí wọ́n rè gidigidi aha gbogbo ẹ̀ náà ni wọ́n ń wò tó ń gbọ́ tó tún gbọ́ ẹ̀ṣẹ̀ ńlá bẹ ní ọrùn rẹ gbogbo àwọn nǹkan tó bá jẹ mọ́ àwọn nǹkan lahwul hadith gbogbo tí gbà yẹn láti ìrántí ọlọ́run ọba ẹja fún ẹja jìnnà sí ẹja jáwó bẹ gbogbo àwọn ìran rẹ ẹja fún ẹja ṣọ́ra fún ọlọ́run ọba ìlẹkẹ ọlọ́run fẹ wọn ẹja jìnnà sí ẹja ta kété sí gbogbo tá a bá ti mọ̀ gbọ́ jẹ́ irinṣẹ́ orin ẹja fún ẹja ṣọ́ra fún gbogbo àwọn àti wọ̀nyẹn èèwọ̀ lọ́jẹ́ nínú òfin ẹ̀sìn ọlọ́run ọba títarú nǹkan báyìí èèwọ̀ ni ríra ńkọ́ èèwọ̀ náà lòun náà nílò rẹ̀ àmọ́ lónìí a wà bẹ́ẹ̀ yìí ìní tó ń kálukú fi ń sara ni dín láàárọ̀ yìí ọmọ sukùl báyìí wọ́n sì ń lọ lẹ́nu tó ń jó lọ subhanallah àwọn obìnrin ní jó lọ tó ń gbọ́ kínní yẹn lọ pé ẹ jẹ́ káà náà máa gbọ́ dáadáa ẹ sẹ́wẹ̀ tí ń lọ kọ́ yẹn sọ́mọ́ kọ̀mọ̀wé ṣùgbọ́n tẹ́ bá ní kọ́ wá kọ ojú kìíní ojú kejì oní ní ọmọ dáadáa ó ní ọmọ dáadáa lọ́dọ̀ tiẹ̀ subhanallah ẹ dákun ẹ gbogbo àwọn nǹkan wọ̀nyí ká gbogbo àwọn ayé lóyún kò sí o orin ẹ̀sìn ewó lórí ẹ̀sìn gbogbo kan sọ pé ẹ kọ̀ jẹ́ kọ̀ jẹ́ ijó yóò tó fi ń sọkùn lówó ọ̀dí sọmọdé máa ń jáde ń bẹ̀ ni gbogbo ọ̀yàn tó sọ́ọ̀kè sọmọdé máa ń mú ọ̀yàn bẹ́ẹ̀ ni ṣebí gbà tí ojú pin nínú tìjú tóbìnrin pinjú tán tọkùnrin náà máa ti ṣe náà ni wọ́n kúlù bọ̀ ọ̀dí oríwo lọ́lọ́run ṣe fún ọ tó ti wá wò pé orin ló kù àtijọ́ ló kù sórí ẹ ti kalẹ́ lọ́wọ́ rẹ̀ subhanallah lẹ́ni àdẹ́mọ̀ pé ìyàwó láǹṣe ọkọ ìyàwó gbọ́dọ̀ fi hàn pé inú òun dùn lónìí ìyàwó náà gbọ́dọ̀ fi hàn yé subhanallah ṣé ṣé abẹ́ bẹ̀rẹ̀ gbéṣẹ́ ayé lọ́kọláya ti yìí nì ntọ́lọ́ ọba ìlẹ́kẹ́ ọlá ti léèwọ̀ ẹ dàpọ̀ ẹja sọ̀rọ̀ àti wá wà nù àwẹ̀ nítawọn yẹn tó ń gbọ́ báyìí náà nìyẹn obìnrin ti ń dáná bá ń dáná fọ́pọ̀ ẹ̀ nínú ilé rẹ̀ tí dún nìyẹn lórí fóònù ọba sí rédíò tí ó fi gbọ́ ọmọ dún ni kété ó lè yá ni ó lè yá gbogbo àdánwò ti kan àwọn èèyàn ọmọ tí wọ́n há alukur'ani kẹrì wọn á ní kọ́ ọmọ tí wọ́n bọ́ takọ́ tapẹ̀rẹ̀ títà kó náà sọ sí bẹ lórí lórí tiẹ̀ lọ́ba bẹ̀rẹ̀ sí ní túta làbẹ́ẹ̀kà ní túta ìṣèwùsẹ́ lòun há sórí níwá túta ìsọ̀rọ̀ ọlọ́run ìsọ̀rọ̀ àlẹ́bí sọlọ́lá sọlọ́ lọ́ há sórí ẹ dákun ẹjẹ́ àmọ́tàǹdé o gbogbo àwa bá lé ńbẹ lọ́wọ́ wa nígbà bá lé bá ti ṣe dẹ́ kílẹ̀ wá lérò pé yàwó ṣe kátó wá pé àwọn ọmọ tí ń bẹ lábẹ́ ìkápá wọn à ń rọ̀ wá ẹ dákun ẹ jẹ́ ká jìnnà sí gbogbo àwọn nǹkan wọ̀nyí kò fi ẹ̀sìn ọlọ́run kò sí ilé wọ̀ ọlọ́run ọba ìdíjọ́ lásán ní sọ́lọ́tò lókun mọ́nà ayẹlẹ́ kẹfà oníwọ̀ mí náà níbẹ̀ nínú àwọn èèyàn wọ́n yẹ kiri láhùn alhadith lè rí là ń tẹ̀lé ìlà níbẹ̀ ni wọ́n tí wọ́n máa lọ ra gbogbo àwọn eh, nǹkan ọ̀rọ̀ ìgbàgbé láti fi sọ àwọn èèyàn kú lójú ọ̀nà irú àwọn bẹ́ẹ̀ ìyá yẹpẹrẹ yóò máa jẹ́ sí wọn. orin ilẹ̀ látọ̀dọ̀ afá wa abdullahi ọmọ masoud radiyallahu ta'ala anhu pé wọ́n béèrè lọ́wọ́ anabi sallam wọ́n béèrè lọ́wọ́ rẹ̀ nípa ayat ọwọ́ àtọ́ báyìí pé mo fi ọlọ́wọ́ bá búra ọba tí ò sí ẹni bí ìjọsìn tọ́sí lódodo àfòun náà ìtumọ̀ ayat yẹn húwàlìkì náà òun náà lórí gbígbọ́ tọ̀ dáàbà kan bá wá wá láti ìlú kan báyá gégé ni tàbí bòmíì náà lọ́wọ́ sọ pé gbogbo ẹ̀ lówó sọ̀dẹ̀ tọ́kùn yín tóun ní màtó tá a bẹ́ ni ṣé kùránì sọ̀kalẹ̀ ẹ̀ sẹ́jú tẹ̀ bó sọ̀kalẹ̀ nítorí àwọn sọ̀hábà rẹ̀ wà lọ́wọ́ ìtara rẹ̀ yìí torí ẹ̀ gbogbo yín tẹ́ ẹ̀ mọ àwọn wáàtí kí wáàtí tẹ́ ń gbọ́ tó bàgbé dé ayé yín tó ń bàjẹ́ lọ yìí ẹ jẹ́ apáti yìí. ìkànnì sànúṣẹ́wù yọ kọ̀kọ́ ti yóò ti ṣe gbogbo ẹ̀ lọ́sẹ̀ yọ kọ bí orin bí orin bí orin bí orin. ẹ dákun ẹ jẹ́ asọ́ra ẹ jẹ́ asọ́ra gbogbo àwọn tẹ̀síwọ̀n yẹn ẹ jẹ́ ti òun ní ọlọ́run bó ṣe fẹ́ ni òfin ọlọ́run á pamọ́ bọ́lá ọba ìlẹ́kẹ́ ọlá ti fẹ́ gbogbo wa àwa tá a jóbìnrin tá a jọkùnrin tó yẹ pé tá à ń gbọ́ nìyẹn ní títà àbí sọ lélẹ́yìí o tẹ̀sírì ẹni kó o ti lé erin lẹ̀ kọ́dà gẹ́gẹ́ bí tẹ̀sírì títà àbí sọ. àmọ́ àwọn tó ṣe pé wọ́n kàn fẹ́ bayé jẹ́ tí wọ́n fẹ́ bàgbésí ayé àwọn èèyàn jẹ́ wọ́n jẹ́ pé ibi tí wọ́n mọ̀ sí wa lọ́nu ẹ dákun àárọ̀ wa ìgbésí ayé wa ẹ jẹ́ àmọ́ lórí tọ́lọ̀ ń sọ fún wa. ẹjẹ́ àmọ́ lórí ìtànàbí sallallahu alaihi wasallam sọ fún wa ọlọ́run ní kọ̀ọ̀kan fún wa sọ la tòlẹ́ ah, a tẹ́rí bá ti ń orin yẹn àti ń rẹ ni àti ń pa ni òun ah, fi orin pa ìrònú rẹ wàlọ́ọ̀yì àdìgbèlé ìrònú ni ó tún fi ń rẹ kò ìdí èèyàn rẹ ẹni tó lè parẹ́ lọ́lọ́run kí ó ra wọn tí àdánwò tí wọn tó tóbi ju tiẹ̀ lọ pẹ̀lú sùúrù tí wọ́n ṣe oore tọ́lọ̀ tó padà wá sí fún wọn ọkàn tiẹ̀ náà wà balẹ̀ bíá ti ní òótọ́ tẹ́lẹ̀ yìí ni ó tún lè ẹ̀fẹ́ mi náà wá àti ọ̀rọ̀ ní ni fi yàn lọ́kàn balẹ̀ ọnú ẹ̀ ní èèyàn òun náà ní pa ìrònú tara wa gbogbo ẹgbẹ́ yìí lẹ́ kó fáwọn oníkẹ́fẹ́ tí wọ́n bá ṣe tún ọba ti rẹ́ni ra ojú ti wọn ojú ti kéṣẹ́ ti wọn. ìjọba ni ẹ̀ ní gbẹ̀mí jáde lọ́dún wọ́n gbẹ̀mí jáde kí ni tètè kan pọ̀ lé tí wọ́n yọ ya tètè lọ mú sẹ́ oko tí ọba ti sẹ́ oko ó tètè lọ mú sẹ́ ìgbà tí wọ́n lọ ti sẹ́ oko lódìdí ọdún wà lọ sí ìyàwó gbogbo torí lọ́lọ́kú bélére torí pọ̀ gbọ́n. abẹ́ẹ̀kọ́ ni oní dáwúdà ìyá ni wúrà dáwúdà ìyá ni wúrà ìwọ bá bọ́ta lọ́ba náwó fún un sókòónú ni ọmọ orúkọ rẹ pé dáúdà ìyá ni wúrà lọ jẹ tóbi àti bọ́ọ̀lù ọmọ ẹ̀náwó kù ẹ jẹ́ àmọ́ ntá ṣe o ẹ máa wú ẹlòmíì lókèrè báyìí atọ́kùnrin atọ́kùnrin yóò kàn mọ́ kùlùbọ̀ ọ̀dì kí ní gbà tó ti kí áńsì ó ti kí bọ́tí èyí ọ̀bẹ lò pé dákun obìnrin ti ń bẹ lókè òsì nǹkan òsè ó dàbí nǹkan ṣe sọ́wọ́ ọ̀nù o torí kí ló dé tí ń ṣe báyìí ìyá alágbájá ìyá aláwọ̀ ọkọọkọ rẹ lẹ̀ làdéka ló tún bá lọ nǹkan fi ọ lọ jẹ́ kọ́kọ́ rẹ bá gbọ́ gbólóhùn yẹn ló kéèrè pé làdéka ni wọ́n bá lọ ókè o tó ti pàdé àpọ̀pọ̀ pẹ̀lú làbẹ́yìnká inú ọba ilé ọba tó máa gbóná tẹwárí mímọ́ lọ́dún ẹni à nọ́mbà rẹ̀ ó ti sọ́kàn nọ́mbà rẹ̀ lọ́wọ́ ẹ̀ ń pera yín torí òótọ́ ni wàláì mọ́ gbọ́ tó lọ́ bá lọ ó sì rí tòótọ́ ṣùgbọ́n tó dá lórí bẹ́ẹ̀ kì í ti pọ́ dá lórí bẹ́ẹ̀ ṣùgbọ́n lọ́ọ́ fàbí ìtàn fúnra rẹ̀ ẹ dákun ẹ jẹ́ àmọ́ tá à ń ṣe gbogbo wa ẹ jẹ́ àkọ́ gbogbo àwọn ìwà ìbàjẹ́ yìí ẹ dákun ẹ jẹ́ ká kọ́ ìgbésí ayé wa kò lè jẹ́ ìgbésí ayé tí ó wúlò tí ó dára barakallahu li wa lakum fil qur'ani wa sunna wa nafa'ani wa iyyakum bima fihima min al ayati wal hikma. alhamdulilayi wa salatu wa salam ala rasulillahi wa ala alihi wa ashabihi ajma'in wa ba'd ọpẹ́jù fún ọlọ́run ìṣẹ́ ọlọ́run àti ìgbẹ́rẹ́ kọ́ máa bá òjíṣẹ́ ọlọ́run ànábì Muhammad sallallahu alayhi wa ala alihi wa sallam àwọn aráàlú rẹ̀ àti àwọn sàhábà rẹ̀ àti gbogbo olùsọ̀lẹ́ lánàá rẹ̀ pẹ̀lú dáadáa tó ti sílẹ̀ fún àti ìjọba ìjọba alkiyama ọlọ́run ọba kọ́jú kí ìṣẹ̀kọ́ máa bá gbogbo wọn àbí ọlọ́run ọba kọ́lọ́n kó sínú àtẹnukọ̀ kálẹ̀ ní tí ó fẹ́ kó sì wálé ká jìnnà sí kágbáwẹ̀ wa ní àwẹ̀ tọ́nà ọmọ ẹ̀dín kan ló fẹ̀ ní àwẹ̀ tí ó jìnnà sí ọ̀rọ̀ èké ọ̀rọ̀ èké àti ẹ̀ máa fi èké ti tẹ́tẹ́ gbogbo àwọn tọ́jú pé wọ́n ní wá jẹ́rìí níbi kan èrè ìké lọ́fẹ́ lọ jẹ́rìí rọ́ọ̀nì oní ti ń kẹ́ ẹ̀sùn bẹ́ẹ̀ ẹ̀sùn bẹ́ẹ̀ oníkókó tí nǹkan lé lónìí tẹ́lẹ̀ náà ní táàbì sínú ní ìsìn ọlọ́run ti fẹ́ mu wá nù ìyàtọ̀ táwọn òfin jẹ sáàrì tí ń sínú tó fi jẹ sáàrì nìyẹn owó èké ẹ̀rí èké tó jẹ́ rẹ̀ alẹ́ sùdúlọ̀m ó sì jẹ́ kó yé wa pé máa ń lam yẹ́dá qawla zuri wal amala bihi ẹni tí a bá fi ọ̀rọ̀ èké sílẹ̀ àti ìmọ̀ fi ọ̀rọ̀ èké sísẹ́ fi walaysa lillahi haja ọlọ́wọ̀ bùkátà fi anyẹ́dọ̀ àtàwọn wa sharaba àyẹ̀jẹ́ rẹ̀ àti àyẹ̀mú rẹ̀ tó gbé kalẹ̀ tí ò ti yẹ ọlọ́wọ̀ bá yẹ̀ kílẹ̀ fi aláwọ̀ bùkátà kankan nínú rẹ̀ tó ní délé ẹjẹ́ asọ́ra fún ìmọ̀ ajẹ́rì èké ọlọ́wọ̀ bá yẹ̀ kílẹ̀ bínú sí ọlọ́wọ̀ bá yẹ̀ kílẹ̀ lódì sí àfàwà jáde radiyallahu ta'ala anhu ọ̀sọ́ báyìí إذا صمت فليصم سمعك وبصرك ولسانك عن الكذب والمحال wọ́n ní tó o bá ń gbààwẹ̀ jẹ́ kí etí rẹ kó náà máa gbààwẹ̀ kójú rẹ kó náà máa gbààwẹ̀ kí ahọ́n rẹ kó náà máa gbààwẹ̀ kó nídìí irú àti gbogbo tọ́lọ̀ sílé ìwọ̀ má gbọ́pọ̀ púpọ̀ má sọ̀sọ̀ púpọ̀ gbogbo oríkèéríkèé ara rẹ jẹ́ ọ máa gbààwẹ̀. bákan náà wọ́dà ànkà jar tó ti tún gbààwẹ̀ sọ́ra fún ìmọ̀ fi sùtá kan aládùúgbò rẹ̀ wọ́n fi nira kan aládùúgbò wọ̀lìyẹ́kùn ní alẹ́ ìjà wà kọ́ ọ̀rọ̀ ọ̀sàkéyìlá jẹ́ kí ìfarabalẹ̀ àti pẹ̀lẹ́kùtù kọ́ máa wà fún ọ wọ̀láyẹ̀kùn yọ́ọ̀mù sọ́ọ̀mìkà wọ̀yọ́ọ̀mù fẹ́tìríkà wọ̀lìyẹ́kùn wọ̀láyẹ̀kùn yọ́ọ̀mù sọ́ọ̀mìkà wọ̀fẹ́tìríkà dàwà. kọ́mọ jẹ́ pé ìgbà tó ń gbààwẹ̀ àti ìgbà tó ń gbààwẹ̀ bákan náà ni méjèèjì ọ̀sẹ̀ wa jẹ́ ìyẹn ni pé gbígbààwẹ̀ rẹ ìtòlọ́dà bíi ẹni tí ó gbààwẹ̀ kọ́mọ bàa rí báyìí fún ọ torí ẹ̀ Kaso ojú wa kásọ etí wa kaso ahọ́n wa kásọ gbogbo oríkèéríkèé ara wa kò níbi ti ọlọ́wọ́n ọba ìlẹ́kẹ́ ọlá tí ò fẹ́ à ń fi ọlọ́wọ́n ọba kọ́lọ́n wọlé agbára àtògbó rẹ̀ kọ́lọ́n kò sí àánú fèmí àtẹnìkọ̀ọ̀kan wa gbogbo àtà jẹ́mùsìn ọlọ́run ètò ọlọ́wọ́n ọba lórí wa ni káwẹ̀ tá à ń gbìyànjú tá à ń sapá lórí rẹ̀ kó lè bá àjẹ́ àwẹ̀ tí ó jẹ́ àtẹ́wọ́gbà lọ́dọ̀ ọlọ́run ẹjẹ́ àjìnà sí gbogbo tí wa ẹ̀dá kan ẹjẹ́ àjìnà sí káwẹ̀ wa kó lè bá ó sì lè jẹ́ pé gbogbo àwọn kótọ́ọ̀bù tá à ń kọ́ àti àwọn ìdánilẹ́kọ̀ọ́ tá à ń kọ́ káàkiri ó lè jẹ́ tí ó gbé wa gúnlẹ̀ sínú àlìjánná nírọ̀rùn àti nírọ̀ra àbí Allah subhanahu wa ta'ala ọlọ́dàkùn gbogbo tí máa ba iṣẹ́ ìdájẹ́ ọlọ́dàkùn lè jìnà sílẹ̀ àtẹnìkọ̀ kan wa èyí ba iṣẹ́ ìjọsìn ìdájẹ́ ọlọ́dàkùn lè jìnà sílẹ̀ àtẹnìkọ̀ kan wa gbogbo tí wọn náà ọba ìdíṣẹ́ láti léwọ̀ léwa lórí ọlọ́dàkùn jẹ́ àlè sílẹ̀ wọ̀ ọlọ́dàkùn ṣàìtọ́nù tí ń sẹ ìdájẹ́ tí òfin ní gba ìwọ̀ ọwọ́ náà léèwọ̀ ọlọ́dàkùn mọ́jọ ọ̀sẹ̀ ní àtẹnìkọ̀ kan wa gbogbo ọ̀ràn yàn wọ ọlọ́run ọba tó ń fẹ́ káte táàbì jẹ́ ní ìkọ̀kan balẹ̀ láyé nísàlẹ̀ lálùkìyàmà ọlọ́dàkùn sí ọlọ́run ọ̀sẹ̀ ní àtẹnìkọ̀ kan wa ẹ̀mí kí sáàyàn jẹ ìfẹ́nu kí sáàyàn jẹ tí èjé kéèyàn ti sọlọ́ ọlọ́dàkùn lè jìnà sẹ́mi àtẹnìkọ̀ kan wa ìfọ̀kànbalẹ̀ ìfọ̀yàbalẹ̀ orí tọ́pọ̀ ọlọ́dàkùn sí sẹ́mi àtẹnìkọ̀ kan wa ọlọ́run à ń bẹ̀ ọ́ mọ́jà jẹ́ de fóònù rọ̀mọ́dọ́yìn lẹ́ni tó rí foríjì ọlọ́dàkùn sí wa lẹ́ni tó foríjì kalẹ̀ nínú oṣù rọ̀mọ́dọ́yìn yìí dákun ṣe wálé ntọ́ bọ̀ fún wọn wa ọ̀pọ̀ fún wa kúrò nínú náà pẹ̀lú kò ṣe fẹ́mi àtẹnìkọ̀ kan wa orílẹ̀ nàìjíríà ọlọ́dà fún ọjọ́ ọ̀dà ro àwọn tí wọ́n ń darí wa níjọba àpapọ̀ bá ní fún ọmọ ṣe níjọba ìpínlẹ̀ ìjọba ìpínlẹ̀ dákun bá ní fún ọmọ ṣe àánú mẹ̀kúnnù dákun bá ní fi sí wọn lọ́kàn ọlọ́run àbíọ̀ ìjọba ọ̀yọ́ ṣe ti wa ọ̀dà ro láíláí ọlọ́dà fún ọjọ́ ọ̀dà ro àwọn tí wọ́n wọ́n sì wọ́n ní sábàbí orí ibú fún wa ọlọ́run dákun àbẹ̀ ọ́ gbogbo àwọn tó ti fún ọ aláàárẹ̀ ẹnu wa dákun fún wọn lálàáfíà gbogbo àwọn aláàárẹ̀ dákun fún wọn lálàáfíà gbogbo orí dáadáa tá à ń tọ́ fọ́rọ́ fúnra ara wa lọ́dà kò sí fún wa o ẹni tí ń gbọ́nà halali jẹ́ ọlọ́dà kò kí halali rẹ̀ ó máa lo òkè sí gbogbo ẹni tí ń gbọ́nà haramu jẹ́ ọlọ́dà kò bá haramu kò lọ wọn halali tó péye ọlọ́dà kò bá padà fún wọn ọlọ́gbára wọ́ ọlọ́run ọlọ́ọ̀gbó rẹ̀ ìbádàlá